suratul hadidi ó là ń tú lọ́wọ́ kí ti dé a tú a sì ra kúrò lọ mú jésù mi ìyá ọlọ́run wá ní abáyẹn dé ọmọ ẹ̀dẹ́ ènìyàn mo máa ń sọ mo ti sọ rí wípé mo nìkan nínú àwọn wọ́n wọ́n tún níbẹ̀rẹ̀ wọ́n tún tún wọ́n tún lẹ́ẹ̀mẹ́ta ṣẹlẹ̀ pé àwa náà ti ti ń tu ọjọ́ ti pẹ́ ó dẹ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti ṣe àwọn kan nígbà tó kọlọpọ̀ yẹn jẹ́ mẹ́rin bí o ti dà yẹn àbáwọn kọ̀ọ̀kan mi 1996 làdín fi bá gbólé wọn gbé 96 yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn ò tí dà yẹn gbà.

ọlọ́run ní bí a kú tàbí tutù hmm, ọlọ́run wọlá yìí tó bẹ̀ yóò bọ̀ alẹ́ nù yóò dùn mọ́ akókò àti tù níbi ká tó wọn ni náà jáde ká tó kú lágbára ọlọ́ torí yòókù ọ̀yẹ́ lọ́wọ́ wa ọwọ́ ọlọ́run ọba tó bá rí bẹ́ẹ̀ mọ́ lọ́wọ́ àkùrọ̀ á ní ẹ bá wa ọmọ Gracias. ó yẹn bá ń fi wá yẹn lẹ̀ wọ́n ti gbé nǹkan yẹn lórí pé má pè nìtumọ̀ rẹ̀. الله síwájú anya tòní sáfẹ́ tú a ní ọ̀nà méjì òun ni wọ́n gbà ké ságbàgbé iná ìmúsọ̀dìrínà iná taa. ti àlùmùsọ̀dìrínà yẹn eléyìí tó túmọ̀ sí àlùmùtàsọ̀dìrínà àwọn tí wọ́n ń ṣe tá a bá fi ti mùsọ́dìkì náà lẹ̀ ẹ rí i pé sàtúwárí wà aqradullaha qardan hasana sábà wọ lọ síbẹ̀ báyẹn dé parí èèyàn lè máa rò ó pé ṣé ẹni tó jẹ́ mùsùlùmí ṣé ẹni tó jẹ́ ò ti bọ́ báyìí ah, ẹ ní pé nígbà ayé ànábì Muhammad sọlọ àwọn kan nínú àwọn aláìní mùsùlùmí rò bẹ́ẹ̀ débi wípé wọ́n wá bá nábì sọlọ lálẹ́ sọ wọ́n ní sàhábà áhàlùdùn sóòrì gbélé wòjò àwọn tí wọ́n ní owó lọ́wọ́ wọ́n ti kó ládátọ̀ o yóò sọ lóòrùn kí a máa nù sọ lé bá àti ń kírun làwọn náà ń kírun wọ̀yà súnmù náà kí a máa nà súnmù bá àti ń gbá rẹ̀ àwọn náà ń gbà wọ̀yà tó sọ́dákù náà bí ṣòdólé amúwàlè ọlọ́run wá fún àwọn láǹfààní tí ò fún àwa ó ní kí n tó bá tó tó bá jẹun tó bá ṣẹ́kù wọ́n tó fi ń ṣe sàárà wọ́n ti kó ládàá tán alẹ́ bí wa wọ́n ṣe wá sọ fún yín kà ọlọ́run fẹ́ iná ní tẹ́ iná màmí sàárà ẹrù bẹ́ẹ̀ fún àkótán Ọ wá sọ sàárà àti wọn náà fún wọn tí a bá wo àyà tó síwájú tó ṣe wípé ìtọ́kan máa ṣe ìtọ́kan pamá ìtọ́sọ orin tí ń bẹ̀ ń bẹ̀ alábìwáyà ìtẹ̀sílẹ̀ sọ́ọ̀dì ọ̀sàrà sàǹtẹ̀lẹ̀ sàǹtẹ̀lẹ̀ tọ́ba wò yẹn oṣùwọ́n kí wọ́n máa wò wípé a ah, ẹ̀sìn káwọn èèyàn kan bẹ láyè kò síbẹ̀ ṣe lè sọ ọ̀rẹ́ ṣe fún wọn tó ìdáhùn náà sàmì àyíká wọn fà lòún sẹ̀ kì í sì ṣe ògbẹ́ni ọ̀dà tọ́nà wọn bá dá ní olùwọ̀n ọlọ́run á jẹ́ ọba onídéédé wọ́n fẹ́ dí á wípé kọ́jà ẹni ọ̀náwó tí ń náwó tí kò bá sí ìgbàgbọ́ lọ́dọ̀ rẹ̀. banza ni ìwáyà kejì ṣàlàyé yẹn ááyà tó tún tẹ̀lé ó tún ṣàlàyé rẹ̀ ìyẹn lẹ́ni ìtàfẹ́ ìlàbìrì ni pé kí wa Muhammad sallallahu alayhi wa sallam kó tó di ẹnìkan sẹ̀lú tẹ́kẹ́tà bá ń sọ̀rọ̀ ojúṣe dáadáa ọ̀gá ni àwọn èèyàn ká tó àwọn èèyàn kó wọn ó ṣe dáadáa púpọ̀ tó gẹ́ bẹ́ẹ̀ yíyá wa fi wọn bí ànábì léèrè sọ̀rọ̀ ah, lámàrin tí máa ń ṣe báyìí tí máa ń ṣe báyìí àrò àyíkàtà àlíkà ṣé o rò wípé nǹkan tí máa ń ṣe o náà fẹ́ o sí yóò ṣe láǹfààní. ṣé nǹkan tí máa ń ṣe o ṣé o ṣe láǹfààní. ó ní innahu lam yaqul yawman ma rabbi ighfir li khati'ati yawmiddin tí ẹ jáde láyé kò nígbàgbọ́ lọ́jọ́ àti àmọ́ gbogbo dáadáa tó ṣe yẹn kò wúlò ó ti kú dànù ìgbàgbọ́ lọ bá orí ìgbàgbọ́ òun ni gbogbo ohun tákù tí ń jẹ́ oríire ó jókòó lé lọ́rọ̀ fi ní wàlàdínà àmànù bíláàhì wà rọ́sùrì ọ̀làíkà húnmù ṣèjì òní. والشهداء عند ربهم لهم أجرهم ونورهم tọ́bá yìí tó wù ẹ́ ó tún sọ wípé wáyé wàlàdínà àmàlú bíláhì wà rúsùlìhì múlá ìkà múmú sí jí kúnlẹ̀ wà ṣúhàdá wà ní ìdàrọ́bì olùkábà náà

oúnjẹ ní àwọn àfa àwa onítafsírù tó tí wọ́n tó kó àwọn ẹ̀gbà wá lórí ẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú tí wọ́n jọ ní mímọ̀ táà ń mu nínú ọmọ wọn taa ń yọ nínú ọmọ wọn taa ń lò nínú ọmọ wọn kọ́lọ̀ jésù wà láǹfààní ọlọ́ni làbínà àmànú bíláàhì wà gbogbo àwọn kí wọ́n nígbàgbọ́ tó yẹ kọ́ọ̀rọ̀ nínú ọlọ́run Allahu ọlọ́run já púpọ̀ ṣe ẹ̀rí àlàbí na àmànú yẹn yọ́wà a kó olùgbàgbọ́ tó lówó àti olùgbàgbọ́ tí ò lówó sí bẹ́yàn bá wá lówó tí èèyàn ò sì lè mọ́lé sórí atẹ́gùn sáà gbọ́ mi yé ó gbọ́dọ̀ rí nǹkan fìdílé yọ́wọ́ a máa jẹ́ ìdùnnú tẹ̀bùsírò fún olùgbàgbọ́ òdodo bóyá ọlọ́run bá bá sì kẹ́ owó kún àbí òfin kún àṣé ìgbàgbọ́ nínú ọlọ́run ọba nìkan ò tó torí pé àwọn ènìyàn kan ń bẹ wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tó bá di bí àwọn tọ́lọ́run rán níṣẹ́ wáyà kún ó lónà ní omínú bíbá àdín wà náà kúrò bíbá wọ́n ní ara o àwọn kan ní Musa lọ́lọ́run sá Musa lọ́kàn lẹ́yìn Musa tẹ̀ bá ní Isa ń kọ́ ọlọ́mọ àlè ọmọ táà rí bàbá rẹ̀ trace wọ́n tàbùkù ìyá ẹ̀ wọ́n pẹ̀lú oṣù náà wọ́n ní dínà ìyá rẹ̀ sùn wọ́n tàbùkù ọmọ wọ́n pọ̀ ọmọ lọ́mọ àlè lẹ́ni tí ọlọ́run bá ṣe láàánábì rẹ̀ tọ́ ń tẹ̀lé mi sá. bẹ́ẹ̀ bá wá wá sọ́dọ̀ tiwọn náà wípé ẹ̀yin wọ̀nyí tẹ̀yìn náà tó gbà yí sá gbọ́ nígbà táwọn kan ń pè lọ́mọ àlè. jẹ́ ń ya rẹ̀ ló ń jìnà àwọn náà ní iṣá lọ́bà àwọn ọ̀dọ́ ji ní ìgbàláwà ó ti sùn sí àyà jésù ó sùn síbẹ̀ gbòòlà àyà yẹn ti wá kẹ́kọ̀ọ́ tẹ́wọ́ agbọ́n ayé pé muhammadu ń kọ́ wọn ni muhammadu bá wò ìrùpàlà ayé mi ti gba ọba gbọ́ gba àwọn kọ̀ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run ọba ó lè jẹ́ òdodo ó lè jẹ́ gbàgbọ́ òdì yorùbá àjọ mi ó lè jẹ́ kí n òdodo ó lè jẹ́ kí òdì torí àti Yahudi àti Nasara sẹ́ni tí ò ní òdì sínú wọn torí wọn wọ́n gbèrú rẹ̀ fẹ́ pàápàá àwọn àṣọ́rọ̀ láà ń tẹ̀lé mi ìyẹn lọ́lọ́wọ́n bá fi kó pé wàrúsù ah ìrọ̀pá àjọmi yé wà kí ni wàrúsù lè ẹ̀rí pé jámù jámù sára ibi tí na áhàdín mẹ́rùn lọ́sọ̀rọ̀ àwọn mọ̀mí nínú àwọn ìgbàgbọ́ ẹni tó bá ní gbàgbọ́ lórígbàgbọ́ o ilé ìjọ jẹ́ pé bí wọ́n bá ń bú ìránṣẹ́ tiwa á tó bẹ̀ ká bú àwọn ìránṣẹ́ tiwọn á pa wọn lẹ́nu mọ́ ni á ní bá wọn bú á wà ń tẹ̀lé mi á nìkan dákẹ́ ń bẹ̀ á ní bá wọn bú káwa ni ọgá nígbà wọn ti bú ànábì tiwọn àwọn náà mọ bú ànábì tiwọn rárá o ẹnu mùsùlùmí ò gbà kó ló ń fẹ́ bú ànábì ọlọ́run torí tiwa ni ẹkẹ kó lóun mẹ́nà ń jẹrọ bìnà gbogbo wọn ọlọ́run bá lọ́ra wọn láàánú fábí kò bẹ́ẹ̀ ní àhàdí nínú sórí àwọn oníṣẹ́ ìrọ̀pá tẹ̀lé mi tó bá rí bẹ́ẹ̀ gbọ́ yé gbọ́yé dìímú wípé wàlàdínà àmànú bíláhì wà ló túlè hí òlà ikẹ́ ahúnmù ṣe dé olùbáwí Ọlọ́run ọba ọba tó láàrẹ́ gáà ó ní àwọn tí wọ́n nígbàgbọ́ nú ọlọ́run tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ wà ló tún lè hìn tí wọ́n tún gba àwọn ìránṣẹ́ rẹ̀ gbọ́ tí wọ́n à ń ṣe yàtọ̀ láàrin ọ̀kankan nínú wọn ní àwọn ṣe díkùn tí lárúbáwá bá ti lò ó nígbà tí nǹkan bá dó gbòǹgbò rẹ̀ nígbà tí ẹ dá mi lóhùn ee nígbà tí mùsọ dínkù títẹ̀ ìgbà òdodo rẹ̀ tẹ̀sídínkù rẹ̀ tó bá dé tó bá dé bí ó yóò dé wọ́n wà wà ní nǹkan sì dínkù nù. tí wọ́n bá ti ní ní síkù ni ọ́ kínú kíni kíni mìsíkù òsìkọ́ o kìí ṣe mìsíkínù o mìsíkù masaka kíni masaka wàlàdínà yumsikuna yumsikuna bilkitab kí wá ní mìsíkù Allah ògbóǹtarìgì ahun lẹ́gbẹ́ tó bá jẹ́ ọwọ́ rẹ̀ mọ́ nǹkan báyìí kò lè ẹjọ́ bá lawọ́ rárá tó yá ahun tí ó ti ké bá ń jẹ ráìsì lọ́wọ́ tí ọmọ rẹ̀ sì bá jábọ́ kò ní jẹ́ lómi òmu yóò bí wípé yóò àfihàn ní síbi ráìsì jẹ́ ìrùpá ẹ̀dọ́ mi yé àjábọ́kù ráìsì ìtọ́jábọ́ ń bẹ̀ kó lè fún ìyàdé pípé yóò wà ní ọgbà síbí kan ẹni ó gbòógì tán ti ń sá lọ ẹlòmínú orí ti ẹ̀dọ́ àṣùgbọ́n kò fẹ́ jẹ́ orí owó nígbà tó fẹ́ mu ń sá lọ kọ̀rọ̀ mo rò pa mi yé ẹni tí ti ọ̀háwọ́ ah, yọba náà dà yorùbá ní ọ̀háwọ́ wọn á ní kọ̀ láwọ́ rẹ̀ ọ̀la ìtọ́ bá ti wà lọ́wọ́ bá yóò diwọ́ máa kọ̀ọ̀kan tí ó ti bá ń lọ sí jẹ́wọ́. ní àwọn tí àwọn tí wọ́n jẹ́ olódodo gangan nìyẹn àwọn nìyẹn ṣé wáá rí tá a bá sọ ọba yẹn láàbà sọ wípé ọ̀rọ̀ ń parí síbẹ̀ wàlẹ́dínà àmànú billahi wa rusulihi ulaika humus siddiqun ọ̀rọ̀ ń parí sara yìí ti ọ̀rọ̀ mi wá bẹ̀rẹ̀ wá ṣúhàdá ìdàrọ́ bìhìm àwọn ṣùhàdá lọ́dọ̀ ọlọ́run ọba wọn kátó regardless of pé kí ni túmọ̀ yóò túmọ̀ sí pé àwọn olùgbàgbọ́ wà àwọn náà wà àwọn wà àwọn tí wọ́n pín sí mẹ́ta báyìí wọ́n ní tẹ́ bá wo alkùránì dáadáa ó sọpọ́ọ̀tì ẹni ọba tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam فأولئك مع الذين أنعم الله عليهم من من النبيين والصديقين والشهداء mo rò pálá ẹ̀mí tí Awọn tí wọ́n tẹ̀ lọ́lọ́run tí wọ́n tẹ̀ lánàbí ọmọ jáwọn olùgbàgbọ́ àwọn ṣùgbẹ́kú náà kò yé tẹ́ràn bá tu wípé àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n nígbàgbọ́ nínú àwọn tọ́lọ́wọ́ ọba ránníṣẹ́ àwọn gangan ni ògbóhùn tàrígi olótìtọ́ olódodo ìyárìsì ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí dáadáa màdá màdá bí ìmánì rẹ nípa ọlọ́run àtàlẹ́bí bó bá ti mọ dododo rẹ ó ti mọ̀ tẹ́ bá rí àti máa ń parọ́ kò nígbàjọ́ náà fi àwọn àìrùfẹ́ gbọ́ mi ẹ lọ sọ dáadáa ìgbàgbọ́ rẹ̀ nínú ọlọ́run àdìtà náà bí ó kéré torí ní pé òkú tó yẹrọ kí ni ọba sọ tẹ́ mọ̀wé ni òkú tó rọ́ wọ́n ní kì pẹ́ já òkú tó rọ́ yìí já ẹni tí ọba lójú ní máa ń parọ́ tó ọba wá mọ̀ wípé ọlọ́run ọba ọ̀fẹ́ rárọ́ ó lè torí irọ́ jẹ ọ́ níyà kí lọ́mọ parọ́ ìrọ̀pá mi ọ̀dà níjọ́ mi ẹ̀mí irọ́ a máa gùn yọ lọ àbí yọba lówó ẹ̀mí fún na wọ́n tí lọ ní ogún ọdún kí ní ìṣẹ̀lẹ̀ ọjọ́ kan ní òtítọ́ bá irọ́ lè máa lọ bù sí ọgbọ́n òtítọ́ ń jọ gbogbo ń ọjọ ọjọ́ kan tó ń ń parọ́ ìjà wọ́n ní kan àwọn sẹ́lá fún wa ẹnìkan jalè wọ́n wá mú wá bẹ́ jẹ́ ìwọ́n ní àwọn olùjalè rí àwọn ìrọ́ nípa kò lè jẹ́jọ́ kọ́kọ́jà wọn mọ́ ọlọ́run ti lọ lára kó tó ó fẹ́ jẹ́ o túbá tó o túbá ló fi jẹ́ wọn rí ọmú ẹ dáadáa ẹni ẹ báyìí ká pàtì pàtì mọ́

àwọn wọ̀nyí ni àṣègbèkọ̀ àwọn tí gbàgbọ́ bá wọnú ọkàn wọn tó ráàyè jókòó síbẹ̀ àwọn ṣúhàdáù tó bá wọ̀ lè ní wá ṣúhàdáù àwọn náà ni ṣúhàdáù tó bá jẹ̀wọ́ lè ní wá ṣúhàdáù àwọn ní ẹ̀san tí wọn lọ́dọ̀ tí a bá wá ní àwọn àwọn ṣòhádá àwọn ni olùjẹ́rì olùjẹ́rì kìnnì fún kìnnì ìrọ̀pá agbọ́mi yẹ́ tó bá sì wọ́ o lè tú sí nǹkan tó gbajúmọ̀ tá àtúnṣe yìí dí sí kí ni ṣàyédì náà ni ó gbogbo ṣàádà kí ni tiwọn rẹ̀ ikú jẹ́rìí náà ni a ń sójú ogun ẹ̀sìn òfin ẹ̀sìn tó lálàáfíà torí àjọ ọ̀dọ̀ fi tó lálàáfíà sí asuhadáù mẹ́ta láwọn ní wọ́n àwọn lórí ẹ̀mí ẹ̀ṣùhàdáù àwọn ni olùjẹ́rìí gbé àwọn tọ́lọ̀ ránṣẹ́ sí àwọn umam wípé wọ́n jíṣẹ́ fún wa lóòótọ́ wàṣàdáálíkà jàálínákún ummatan wasata litakunu ṣùhàdá alannas wayakuna rasulu alaykum shahida ọ̀yà. Oh, ọlọ́ni báyìí láti ṣe yín àwọn ará ṣe yín bẹ́ẹ̀ bó láti ṣe yín aṣe yín ní ìjọ tó dáa jùlọ ìjọ tí ọ̀ láṣejù ìjọ tí ò láṣepọ̀ lítàkùnọ̀nù kó lè jẹ́ kí ẹ̀yin mùsùlùmí yìí ẹ̀yin lẹ́ẹ̀mà jẹ́ ṣúhàdá àhálànáàsì àwọn tàà ti ránṣẹ́ sí síwájú ẹ̀yin lẹ́ẹ̀jẹ́ torí wọ́n fẹ́ ká drábà àwọn ànábì wọn ẹ̀yin lẹ́wà jẹ́ ìrọ̀ wọn ẹ̀yin náà tẹ́ ń jẹ́rìí lórí àwọn àmì ànábì náà lórí tí náà bọ́yà kú ọ̀rọ̀ sóòdò aláyé fún mọ̀rọ̀pọ̀rọ̀ ni ó yẹ bá wọn tí wọ́n bá wá ní sáwà ń bẹ láyé ń gbà náà ni fún wa wípé wọ́n jíṣẹ́ ara àwọn ṣùwàdáwò yìí náà bàbá tó bẹ́ẹ̀ wípé ẹni tó kúkú ṣàhádà ẹni tó bá kúkú ṣàhádà ojú tí àwa ẹ̀dá fi máa ń wo ni pé ah, ọkàn ara rẹ̀ lófò tí bá kí ìmáàní bá jìnnà lẹ́mí èèyàn tí èèyàn máa ń tọ́lọ̀ fi pamọ́ dì fi sọ ẹ̀yìn dàrọ̀ bò ọ̀dọ́ ọlọ́run bá wọn ní wà ipò wọn sì ń bẹ lọ́dọ̀ lọ́wọ́ bá ìrùpàlàyé mi ti yé tó ní kẹ́ ẹ mọ́ bá a máa rò ó wí pé wọ́n jẹ́mi ara wọn léjòdò kí mo bẹ́ẹ̀ àti wọn sọ nílé wa ẹjẹ́ àwọn tí wọ́n sọ ń bí tó bá jọ mọ́lá yìí ni mo fẹ́ ṣe wọ́n ní wá ṣùwádá alladhina qutilu fi sabilillahi ìlànì kẹlìmọ́tì láàrin ìlàhún ajẹ́rùn-ún mọ̀lẹ̀ àbí lọ́hì onáàlọ́ ẹ̀sán wọn ipò wọn níbẹ̀lọ́dọ̀ọ̀dọ̀ ètí ma tọ́lọ̀ fẹ́ gbé kú ọ̀lẹ́mẹ̀wà ní wípé ẹ̀yin tẹ́ ìkú ti sí àwọn tí wọ́n kú yẹ mọ́rọ̀ gbà wọ́n dáyé náà wọ́n náà tí ìmọ̀jà tọ́lọ̀ ọlọ́ni láhún ajẹ́rùhun wà lóòrùhun ọlọ́ni ẹ̀san wọn bẹ fún wọn wà lóòrùhun ìmọ́lẹ̀ wọn bẹ fún wọn ìmọ́lẹ̀ yẹn ìníwùlẹ̀ sọ̀rọ̀ ń pa rẹ̀ mọ́ torí ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ti sáwájú tí máa lọ níwájú wọn tí máa lọ lẹ́gbẹ̀ẹ́ wọn nà bí ààyà ọlọ́run làwọn a má jọrí ibú ẹbọ aburú àìgbàgbọ́ ọlọ́mọdé olè wà bá ọlọ́dún wọ́n lẹ́bí ní kẹfàánù àwọn tí wọ́n wá ṣàì múrí tí wọ́n ya kẹfẹ́ rí wọ̀tẹ́sàbú mi áyà sí náà tí wọ́n tún wọ́n ní sọ́lọ̀ ti iná àwọn tọ́lọ̀ wọn bá fi rán àwọn ìránṣẹ́ rẹ̀ wọ́n láwọn ọ̀gbàgbọ́ ń ta wọn ulaika ashabul ọlá ní gbogbo orú wọn ni ní inú náà wọn lọ

wàlá hawọn wà ní eré àgbà láìbọn tẹ́rí bí wọ́n ṣe tú náà bọ́ bá gbára yẹ̀rẹ̀ wọ́n rí tú àti láìbọn àti láhàwọn eré ní jẹ́bẹ̀ ṣùgbọ́n a lè ṣe yàtọ̀ láàrin wọn pẹ̀lú wípé láìbọn dé eré tó a bá ń ṣe pẹ̀lára ni tí máa jẹ́ arọ nìyàn ó láìbùn tí a ní sábà ṣe rí tààrà ẹbí máa bí ṣùgbù ọmọdéyìn àwọn ní ọgbà bọ́ọ̀lù ẹgbọ́ Yorùbá àgbàlagbà ṣe láńgbá láńgbá láfáà onílàmí àgbẹ̀sọ́kí wà nílẹ̀ àmọ́rọ́dì mọ̀rọ̀tẹ́ jẹ́ nìkẹfọ́ tí n mi láìbù òun ni eré tàn fi ara ṣe afẹ́ gbá bọ́ọ̀lù afẹ́ gbá ẹgbì afẹ́ ma bẹ́ ká afẹ́ ma sí gbogbo ẹ̀ ọmọ èké ni <coughs> mo rò pé mi yé lásìkò tí bá dẹ̀ ń ṣe lọ́wọ́ kò ní rántí ọlọ́run kò ní rántí kéwú má ọmọ sí ní kù ẹ bá ti bẹ̀rẹ̀ wá sí ní ìsìn yọ̀rọ̀ jùlẹ̀ yọ mà ṣẹ́jú ńlá àwọn bàbá wa fi pè é ní eré madí eré tí kí ìpò ara bísì oníjẹ́lá ìlú nílẹ̀ ìjọ́ kí tí bá fẹ́ dákọ̀ pléyà wọ́n ní láàyè bo alukoro. tí wọ́n bá fẹ́ dá akọ gbogbo àwọn bèbí àwọn nǹkan tí fi ṣe wọ́n ní lọ ọba kí wọ́n máa ń ọba àwọn nǹkan àṣírí ẹ a fọwọ́ fi ṣeré bọ̀nà fi ṣe tọ́wọ́ láti jẹ́ pé ara lẹ̀ ń fi ń ṣe òun ni tí a máa ń ṣe tọ́kàn èèyàn ó ti gbàgbéra nítawọn bàbá wa fi pè lórí àgbàní àgbàní ẹ máa ń ṣe ó lè jẹ́jọ́ rírò ó lè jẹ́ rònú kan tí kan tí ò lè ṣe é ṣe àfitọ́lọ̀ ń bá kọ́ ajọ́ mi yé ìyẹn ọ gbàgbéra ò ní ìjọ fi ń pè ní láhùn tó ìlà ha ó gbàgbé nìtìmọ̀ rẹ̀ wẹ́lẹ́ àní aláàtì ìlàhàwìn atọ́rọ̀ ọba wà ní ilẹ̀ àmúrọ̀dì mọ́rọ̀ ń tẹ̀lé ní kàfàbáwí níta bá dá kàǹkà sí Kùránì, má kàbí Kùránì.

àwọn nǹkan tí èèyàn máa ṣe tí mú yàn gbàgbéra bí orin gbígbọ́ ẹ̀rẹ́ tí èèyàn bá ń gbọ́ orin tó bá dùn máa kà á náti nǹkan mìíràn bá ń gbọ́ bàbá ń gà ní àjà gbọ́ ìtàwọn kan máa ń bìdájí tí wọ́n gbọ́nù ẹ̀yin náà máa ti sí náà ní ìtẹ́ ẹ̀njọ́ gàgúgbà yìí àtàwọn hip-hopu àtàwọn ọ̀ oh, sọ́rí àwọn kìí gbọ́ yẹn ẹ̀mọ̀ táwọn máa ń gbọ́ omi omi omi ìyá àtọ́ ìbá gbogbo kẹlẹ́mọ́jọ́ jù ìyá àtọ́ ìbá bí ọgbọ́ ọrú fi lọ́ọ́ lẹ́sẹ̀ ìjẹ́ lómi ìgbọ́nù nàṣírù ti ń bẹ lórí ẹlòmí ẹgbẹ̀rún pé ẹlẹ́yà orí yẹn o ya maka àti ìyá mi ìyá mi ìrántí ìyẹn mo ní ní ọdún ah, mọ́ ayé wájíhà aláàkìláwín atọ́rọ̀ bá àwọn kéré tí mú ní yàyọ̀pọ̀rá tí yàn ní máa tẹ́yà ń ṣe má ká ma wo fíìmù kí fíìmù wòkúwò ká ná gbogbo àsìkò ààrẹ ní sídìí fífì ẹ̀kọ́ mẹ́kẹ́ ò lè rówó ra tífì wàlẹ́ ọmọ mi ìbẹ̀ wọ́n ti ní kiri lọ látàárọ̀ bọ́ọ̀lù ní yóò délé yóò bá ti fẹ́ kú délé yóò bá máa sọ fún àní ìkà irọ́ ni ó lòdídínláwó bọ́ọ̀lù ọdẹ ẹ̀kọ́ mẹ́rin irú ẹ̀kọ́ tó ọdẹ ẹ̀jì ó tó fowó ẹ̀kọ́ ó fi sanwó ilé pákó ìwọlé owó ẹ̀wọ̀n ẹ̀kọ́ mẹ́rin tó tún tà ó tún lọ fi sanwó ó ní ẹ̀fì ní ọwọlé ó jẹ́ ẹ̀kọ́ sẹ́jẹ́ kan nígbà fún akùn tó yẹ kí ọmọ lọ ilẹ̀ mọ̀ jù bẹ́ẹ̀ sùn yóò àmọ́ ẹ̀ lọ tó bá bẹ̀ẹ̀ délé sáyé wà máa tó kọ́ ní kí ló dé yóò ọ̀tà ọkọ̀ mi ọ̀tà ń mi ọ̀tà ń jọ mi ìrọ̀lá ó tó gbá tó rẹ̀ ọlọ́run o nílé ayé kò jù bá ń lọ ìwọ náà àwọn àgbà tó ti lọ sẹ́yìn tí ò pé eré láyé àná àbíjẹta tá mo rò pé skul kan ẹ̀jẹ̀ ti ń ta oxford mi ẹgbẹ́ ìjọba ń pariwo náà tó ń lọ hospital ibi táwọn tó wà nù ní àrọ lọ́ntìtì ní ẹ̀rí nǹkan fẹ́ yánkẹ́ la àwọn ọmọ padà máa náà tí ẹni ọlọ́run bá bùn lẹ́gbẹ̀ẹ́ náà ìgbà táwọn secondary school nígbà táwọn ṣe gbígbẹ̀ eré láyé àsìkò táwọn máa ń lò fèrè ó rọmọdọ́nù láàbá débi táa bá dé yẹ lómi ò tí kàpéjì alùkùránì márùn-ún kèèkà ní a bá tún kírun yóò ní kíní tún gùn wọn ní tí ìsálámà yóò máa mumi yóò tún máa jọ ìrùn yóò tún máa mumi yóò tún máa jọ ìrùn ẹgbẹ́ ìrádẹ́wò wọ́n kírun lọ́wọ́ ìmumi ìtún jọ ìrùn ìtún mumi ìtún jọ ìrùn àní ah, omi lónìí sáàfi kí rákà mẹ́rin lẹ́yìn rákà mẹ́rin ẹ̀hẹ́n omi tó mú àbíbò òdíbà wọ́n bá sì àtìlẹ̀ sọ́jú mẹ́fà sọ ká sọ́jú mẹ́jọ nígbàbá kiri jiri ma o ẹ̀làmú ẹlọ́ọ̀mà tí ẹni tọ́lá ń ni o ó fẹ́ wá wá ń ṣọ́ra kéré ọmọ ìgbé wà lọ ṣe wá rí ẹ̀dàfẹ́gbọ́n tí mo fẹ́ sọ ìgbàdà ṣe ẹ̀rí tí wọ́n ń pè léèrè ní jọ̀hún ó kéré ní ayé ìsìn ibi tó ọba mọ ìrédé ní eré ìpọ̀ jù ṣe wá rí àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba yẹn ṣe rí ń jọ̀hún àwọn yẹn máa ń ṣeré o bọ̀ ò kọ́ lo oko ò lọ bí iṣẹ́ kí wọ́n bá wá dé tàbí ní Sunday wọ́n tayò ayọ̀ ọlọ́pọ́n dice kíní ludo wọ́n dàgbọ́n ti fẹ́ kúta ní ìṣẹ́ nílò pọ́pọ̀ láyé mọ́ ó tún ní kan pẹlẹbẹ báyìí tí wọ́n fi sọ́ra kí la máa ń pè náà dáàbì ẹ máa fi sí ibi kíní ṣe rectangle ní àbí kíní tí wọ́n yá alẹ́ yẹn oríṣiríṣi bá àtúnfi bọ́ọ̀lù eré ọ̀pọ̀ ń jọ háà géèmù tí ń bẹ ní orí fóònù sẹ́ni bẹ́ẹ̀ tẹ́ wọ́n wọ́n máa kọ́ ìjọ tí ń gbà ní gbogbo fóònù géèmù orí fóònù ẹlòmí ìlò ìgbàtàn ẹwà wà dúró àsìkò tí ó fi gbà ẹwà dúró àsìkò géèmù ní ẹlòmí ìmọ̀ ní kèéjà àwọn ogun géèmù ní gbábà kọ́dà àwọn èèyàn tó fowó ra géèmù ẹ̀wà mọ́ pápá bá rí abúrú tó wà ń bẹ̀ àwọn èèbó ọlọ́run là wá lọ́wọ́ wọn wọ́n wá màámà fi owó sí ìdí eré tí ọba ṣe òṣèlú ó lé lówó agbábọ́ọ̀lù lọ́wọ́ ìrùgbọ́ ẹ̀gbọ́ mi yé tí ọba ṣe kí tó ṣe òṣèlú tó bá ń ṣe òṣèlú tó dé ní ohun

àwọn tí ń kọ orin wọ́n ní dìbìdìbì owó lọ́wọ́ tí wọ́n kọ àwọn obìnrin jẹ́ wọ ìwòwò báyìí jẹ́ nìkan máa rè ní òun pẹ̀lú pátánì tí wọ́n ti báyé wọn jẹ́ tí wọ́n ti gbà àyà lára wọn àwọn ma lọ bí ejò ọmọ ìdún ẹwọ ìbò wọn kò síbẹ̀ ǹjẹ́ yìí jẹ́ máa wípé àwọn géèmù táwọn èèyàn ń gbà wọn náà owó mẹ́mẹ́ wọ́n láwọn bọ́bá ti ń gba tó ń wí wọ́n mọ̀ fún ọ wọ́n mọ̀ sí mi bó sáà gbá géèmù géèmù tó gbà kú láyé rẹ̀ àwọn ọmọ dìfẹ́lọ̀ fún géèmù ìwọ́n mọ̀ fowó rà wọ́n mọ̀ fi dátà gbà àwọn ọmọ rówó ìwọ ò lè ṣe nǹkan kan láyé ó gbà géèmù kú bọ́ọ̀lù ọlẹ́kẹ́ ò rí pò bọ́ọ̀lọ iléèwé òní táíkọ́ nígbàbá wá yá tó yẹ gbọ́n tó yẹ kó o ṣe tó mójútó ó wà jà síbi tẹ́tẹ́ torí wọn náà sáà máa ìdí owó lédè ń kíríptó yọmọ tíbẹ̀t yọmọ àpá oríṣiríṣi yọmọ wá bá tí wà kìíní gàǹgà yóò lè kọ́yìn ó fẹ́ dá kọ́yìn ó lò sí kọ́yìn wo lórí rí ó fẹ́ dá kọ́yìn kọ́yìn gan jáde kọ́yìn ò sí ẹ wo yóò wà kò tún ní sùn lálẹ́ ó sọ̀kadà lọ́sàn-án kò tún sùn lálẹ́ ní òun wo kiri owó yẹn bó ti ń lọ kó tó di kó tó di pọ̀ kọ́yìn yẹn ti máa owó olówó ó jù ní ìgbè ilẹ̀ ẹ̀fẹ́ ọ̀tọ̀rẹ́ẹ̀dì ayé ìta ayé ìrẹ̀lẹ́ta yọ́ra máa wò kẹ́ọ̀kẹ́ọ̀ yọ́ra gbé fóònù sí flight mode olówó fẹ́ gbówó ó ti gbé fóònù sí flight mode ó gbé fóònù eyín wọ̀ pé àá máa ń ilé fóònù yé lọ́ka mẹ́lé wílé ti sá lọ ó tún wá ti lọ́gbà sá lọ láti bá owó olówó lọ ọlọ́wọ́ wọ̀ àánú ọlọ́wọ́ bá pọ̀ lórí wa tá a bá mójútó ń tá a ṣe tí ó fi dà fún wa lójú ọdí mọ́ sọ ìmọ̀ ọmọ gbẹ́lẹ́ ní àwọn èèyàn ni ó wà lọ́ ìmọ̀ jẹ́jẹ́ mọ́ ṣe ìgbà tọwọ́ bẹ nìkan yẹn ni a kiri wá tẹ́lẹ̀ jì mú ẹgbọ́n ló ti tàn án pé wọ́n tẹ́lẹ̀ sí ní àwọn ọ̀rọ̀ bí ìdẹ́rọ ẹ̀rí ó ti bẹ́ẹ̀ pa yíyó wọ́n wọ́ ọ̀tẹ̀ kí ni àwọn wò mẹ́ dé bọ́ọ̀lù àwọn àgbé bọ́ọ̀lù yẹn ti lọ yóò pa àjẹ̀jìnà bá fẹ́ fún àbínà tó wá di dáwà wọ́ ọ̀tì báwọn wọn náà wá di ìjọba wọ́n ti lóyìn tó yé yóò ti yé yín ọjọ́ jáwọ́ mẹ́ tọrọ àlùbáríkà lórí tó ń bá ń ṣe tó lọ ń bá fa àlùbáríkà sí àà àlùbáríkà lógun ti Dangote àlùbáríkà lógun ti rábìù ṣiṣẹ́ lọ́kùn ní ànàbí yà lọ́hì ìyá kúlù mi ní amàlìyàdì iṣẹ́ ọwọ́ ẹ̀ ló jẹ yorùbá ní iṣẹ́ ọwọ́ ọ̀lẹ lọ́lẹ́ ń jẹ wọ́n ti sọ wádọ̀lẹ́ ẹlòmí òfẹ́ ṣiṣẹ́ kankan máláyé shortcut ni wọ́n fẹ́ sọ mórí kan di ẹgbẹ̀rún márùn lẹ́kan náà tẹgbẹ̀rún márùn bá wà lọ́wọ́ rẹ̀ bá five thousand ó fẹ́ kó di five hundred thousand nítorí wàá mú ní five hundred thousand lọ́wọ́ target ẹ̀ bá ń fifty million. ẹ dákun kéèyàn máa ń ṣiṣẹ́ kọ́ lọ́mọ bò láṣìírí débi pé èèyàn lè dá ní thirty million lọ́wọ́ ẹ dákun ṣé ń tó sọ́lọ́sùn sọ́lọ̀ sílẹ̀ ní tó ní 30 million lọ kó tún wá lọ fi ta nǹkan kí gbogbo 30 million sì lọ kó wá padà sí square wà àbí square zero lápèrè ojú kòkòrò àtàìláyọ̀ ọkàn ṣùgbọ́n la a fẹ́ lò mẹ́ ní kíkẹ́ síbẹ̀ láwọn òyìnbó wọ́n máa máa ju owó síbi àwọn nǹkan yẹn nǹkan mẹ́rin bẹ́ táwọn òyìnbó ṣe tí wọ́n nílò fóònù tó pọ̀ jù láyé ní ìsìn fóònù tí ń kò bẹ́ẹ̀ náà ẹbẹ́ fóònù tí ń yọ iPhone tó yọ Samsung tí ń kò ní àbáwọn kọ̀ọ̀kan gbogbo àwọn yóò gánà ń lò wọ́n àwọn táàndá kọ̀ọ̀kan àwọn gánà lò wọ́n commission wọ́n gbéṣẹ́ fún wọn torí pé wọ́n ní eh, manpower ṣe wá mọ̀ pé lọ wọn àbí ọmọ secondary school kan dáa kó lọ́n fẹ́ lò fún ọmọ secondary school ní China wọn kò tó bẹ́ẹ̀ tí ó lòun lò fún bẹ́ẹ̀ bá fún ọmọ primary bí kò sí wàhálà lẹ́ǹjẹ lẹ́ǹjẹ wọ́n ti gbé fóònù lọ́wọ́ ó ti ó kù Facebook ẹ̀ẹ́dàmú annamal hayatu dunya لعب ولهو وزينة وتفاخر بينكم بانك لعب ولهو وزينة ọ̀ṣọ́ni kọ́ fẹ́ wọ aṣọ tó dáa kọ́ fẹ́ gẹ fìlà kọ́ fẹ́ káwọn èèyàn ó rí ọkún ó tó tún ọwọ́ ìjẹ́ láyé ìjánkẹ̀ láyé ẹ̀gá ah, èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ má tún wò abẹ́ ṣe ọ̀ṣọ́ àwọn èèyàn dúdú bí táyà mọ́tò wọ́n ṣe pupa bí osùn ìgbọ̀n ọlẹ́tì mà pé ẹni dúdú lẹ lómi gbogbo ẹ̀ lórí bó ọlọ́wọ̀n jó rí bí ìbó àwọn tí a tó bóyún náà wà ó ìmọ́jọ́ ọlọ́run bá ní orójúgun ẹlòmí lọ́nà ojókòó yìí àṣíwájú lélé o tọ́rùn tọ́rùn ẹlòmí ìbò ẹlòmí ìbòra ó ti wá rí pé ayé ń rò pé yàn pupa lòun ìsìn bóra fọmọ tó bí ìgbà dúdú bá rí ọmọ ọmọ ní bá ń di ọmọ lọ́ṣẹ́ ní di àwọn ọmọ wa fẹ́ lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ fẹ́nu gbá nǹkan gbogbo ọ̀yà pẹ́ àwọn èèyàn mójútà ara wọn ọ̀ṣọ́ aṣọ ẹlòmíì ń dá owó aṣọ ọdún báyìí kò mójútó tí ó ń dá owó aṣọ ọdún yìí dì abẹ́ nǹkan bóyá òun náà bí òun o àwọn ń ká nípa náà tọ́lá àwọn mí ò ti aṣọ ọdún aṣọ kálífà làwọn rà wàzínà tún wátà fáhọ̀ báyìí na kún bẹ́ẹ̀ náà ní kẹ́ máa ṣe fáàrí síra yín lọ́nà méjì kẹ́ máa ṣe fáàrí síra pẹ̀lú ìbí ah, ọmọ ni ọmọ nílùú ah, kọ́ àwọn àlàmà jẹmọ́ mú o àwọn àlàmà jọba o ọmọdílé wa ní àwọn aláwà nípò tàbí tàfà àhòrán bá iná kún kẹ máa ṣe fáàrí láàrin ara yìí ti àti bọ́ọ̀lù tó ń lò ní àìbọ̀nkílẹ̀ ní ọ̀ tó ní ẹ ti pẹ́ fún dojú ló bá yẹ ẹ̀ mọ́tò ìrọ̀lẹ́lẹ́ nígbà tó ṣe pé ìyànà òní títì yáà fóònù yáà 2003 ẹbí orí náà rẹ̀ wàhálà tí wá bá lé ayé rẹ̀ báyìí 2003 2012 tó jẹra pósì tẹ́yà ní fọ́kó ẹlẹ́mí tí ọ̀rá mọ́tò ó lè méjì ilé ìtọ́ ọ̀rá tí ń jẹ olójú kí lọ gbé tó ń gbé káfẹ́ sọ pé àwọn káfẹ́ ti owó àti ọ̀rọ̀ kí a fẹ́ fi ìbí ṣe fàárì wọ́tàká sọ̀rọ̀ fílẹ̀ àmúwárí wálé áwọ́láàdì bẹ́ẹ̀ náà ni kíkàlùkọ́ bẹ́ ṣe yànga pẹ̀lú yẹ ọmọ tó bí pẹ̀lú yẹ tó ní lọ́wọ́ yẹ dín

àwọn kan wá ṣàṣà láti rẹ̀ tí wọ́n wọ̀ wá ní agbára láfàwà wò wípé àṣàlátù abẹ́kíkálukọ́ ọmọ wá tó mọ́ ìpá ṣàlátù lẹ̀ lómi tó gbe ti gbé bà ló jẹ́ lọlé ọba lẹ́nì kan ẹlẹ́ àjọ́dọ̀ wá àbí oníbẹ̀rẹ̀ ẹni wáàjì tí mo wọ̀ ṣe mọ́ yọ pa rẹ̀ ẹ̀rọ táwọn ìlú kí ló kà á pẹ̀lú iye tó ra sọ ọ̀pá rẹ̀ kan thirty thousand thirty thousand ọ̀pá kan kí ló wá bá a pa fún kí ló fànẹ́símẹ́ǹtì ẹ ọfẹ́ púpọ̀ wà ní láyé táwọn ènìyàn tí wọ́n ń lọ nìkan tí wọ́n lọ yá mọ́tò mọ́tò tí wọ́n ò ní tí wọ́n àlòrí fámìlì wọn kí wọ́n lè bá pè wọ́n ní tí wọ́n jẹ́ wọ́tàká sọ̀rọ̀ fil amwali wal awladi kama sọ́lẹ́bọ̀ yìí fi ń àjábà lẹ́kọ̀ọ́ sọ lọ́nà bá tààkùnkìlọ àbí síbẹ̀ náà mọ́ wà àhán kama àjábà lẹ́kọ̀ọ́ sọ lọ́nà bá tòhó tó mà yà ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور وفي كمال kí كمال lọ síbi kí kò yẹ yín kàzáró ẹ̀yìn ní akọ́rọ́jà ṣọ́tọ́ àhún fàázáró ọ̀hún fọ́sàgùládọ̀ fọ́sàwá aláṣọ́ọ̀kẹ̀ àyẹ ilójẹ ìbẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ó lè kí ara wọn ó ní ìbítà àyẹ̀ ìpàdé káyẹ̀lẹ̀

ó ní ká máa sáàlẹ̀ ọgbọ̀ yìí sí ṣe ẹ̀rẹ́gọ́ yìí sù mọ́tọ̀rùn ní jẹ́bẹ̀ ṣùgbọ́n tí a bá ti pè ní ọgọ́ yìí sù mọ́tọ̀rùn ẹ́ta báadàkùnú ti náà àtà báadàkùnú ti náà yìí sù sáà gbọ́mi yé kí ẹ sáà máa tún máa ìṣe gọ́ọ̀sà ẹ máa tún máa gọ́ọ̀sù làwọn kan fi gbèrè àwọn ní gọ́ọ̀sù àzàmà àwọn tọ̀hún ọlọ́run bá fún wọn lálàáfíà wọ́n jọ àlàáfíà ti wá fún wọn òjò tọ́rọ̀ lẹ́yìn ìgbà táwọn èèyàn ti jákàn àjábà ẹni kò sáàrọ̀ náà bá tó alìkọ̀fà oní àzọ̀rọ̀ àwọn tí ń ṣe ọ̀gbẹ̀ àwọn wo àgbẹ̀ ọlọ́run wá pé àgbẹ̀ ní kò fàárù torí Mósè àgbẹ̀ ni mo rí fọlọ́ àti nítorí wípé wọ́n máa ń kàfàárọ̀ kí ni wọ́n gbọ́n máa ń kàfàrà a máa bùn ká mẹ́lẹ̀ ní ògẹ́gẹ́gẹ́ kẹfù ìsọ́lọ́run tó ti wọ́n máa ń kàfàrà wọ́n máa ń bùn ká mẹ́lẹ̀ <laughs> sára yẹ́ mi dé lẹ́bìrì ká àwọn tẹ̀sí ó tún wá ní zòrọ̀ ṣùgbọ́n tí wọ́n bá wá bu ẹyọ tó wá gbé tó wá di báyìí tí ta mẹ́tẹ̀ẹ̀ta ní 1000 ní 500 mélòó ni wọ́n ní ìfọ̀ oró kan yóò wù àgbàdo tẹ́ bá ní káyín àbí yínyìn náà kọ́lá máa yín ìgbàdo tó ti jẹ́pẹ́tẹ́ lómìnì tó gbìn ọ̀yà ọ̀yọ́ jẹ ní onímẹ́tọ̀ wà lẹ́bàá ìlọ́yà ojú owó ronú gbèmí ó dà gẹ́gẹ́ bí òjò àlùbáríkà ẹgbọ́n yìí dáadáa ó tọ́lọ̀ bá ti ń sọ òjò orí gbọ́yí sùlẹ̀ ẹgbọ́n ó tó bá ilé lọ má tọ́rù nǹkan láfẹ́ já lọ ìyáfẹ́ dénú ó mọ̀nùpá láyé nìkan fàṣà mọ́tọ̀rù ní mọ́tọ̀rù ní má wá mẹ́yẹn ó ó gẹgẹ gẹ́gẹ́ bí òjò tó ṣe wípé àwọn tí wọ́n máa ń ṣe ọ̀gbìn tí wọ́n jẹ́ àgbẹ̀ fún rò pé ah, ọlọ́run ṣe òjò rọ̀ ah, àwọn nǹkan kó wà jáde wà jáde máa lóko káàdì lọ sí kí àwọn irúgbìn rẹ̀ wọn ó wá jọ àgbẹ̀ lójú yàhí

àà kéèsì bí wọn náà ṣe rí bí ọdún mẹ́wàá sẹ́yìn ní ojú rẹ̀ jàn ọlá kírímù ọlá kírímù lẹ́lòmí fi gbéra bí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ibi ọba yẹ́lò ibi ó green ibi ó black ojú oníbára wọn ẹwàjú rú face cream táwọn èèbò ti ṣe face cream face lásán èyí ń gojú ọ̀dá mọ́ni tí ní jẹ́ bẹ́sì fọ́mọ ẹ̀kì ìpòlò àdí àgbọn yóò máa dágbìnrin ó dà gẹ́gẹ́ bí omi òjò tọrọ sí rúgbìn tó wá lọ tínú wá ń dùn bí yóò ṣe rí ọ̀dọ́ tí wọ́n kẹ́ wọ́n bá di ó ti fẹ́ máa sanra tẹ́lẹ̀ lọ́rùn rí ọba máa gùn èrò <laughs> pé ẹjọ́ mi yé ányá ẹ̀dẹ̀wò ó yẹ̀ wá sanra ń gbà tẹ́kẹ́ ọjọ́ lọ sanra bẹ́ẹ̀ ni yóò yíwọ́ yẹ̀hì ìjùnú bí nǹkan ọ̀gbìn ti gbẹ oná ọba máa gbẹ bí yẹn báyìí wá muslim wọ́n ní ó ti pọ́pọ́ọ̀fù yẹn ọmọ ike lọ bá mú o bọ́ ọ bá yẹ ẹ̀kẹ́ pọ́pọ́ọ̀fù yóò yíwọ́ o bọ́ bá ń bọ̀ tọ́ yọ tá à ń ọ tó yóò ìrọ̀pá àjọ́ mi yé yẹ̀hí jùdé fi ọ̀rọ̀ àìrọ̀pá àjọ́ mi yé ẹni tó ti fan, nígbàtí ọba gbọ́ tisa títàmù gbogbo ẹ̀ nígbà bá dé ọgbọ̀rọ̀ jẹ́ yíma ọgbọ̀rọ̀ jẹ́ yíma ọ̀gùn báyìí lẹ́ẹ̀mà lò ẹ̀kàn rẹ̀ lómi tí èèyàn bá rí ẹlòmí tí èèyàn mọ̀ ẹ̀ mi lóhùn ẹ̀ rírú ẹ̀ rí ẹni tẹ́ẹ̀kàn rí tẹ́ẹ̀kàn òkè sí nǹkan kan fà á mú ni àbí kí tó fi mú sún yí ààyọ́ ààyọ́ ọlọ́mọ fi rẹ̀ dára fáwà ọ máa dé ara àgbàkùnmà ọjọ́ sọ́ra rẹ̀ kọmọ wọ́ọ̀tí ń tàn jẹ ìṣẹ̀mí wa lọ́lọ́run fi wérúgbìn ṣe ẹ̀mọ̀ kí òjò wá ó wá nọ́tọ̀ rẹ̀ bí wọ́n ṣe ń náà tó ń jẹun sáwọn òbí rẹ̀ lọ́rùn tó wà ń dán yóò ní kò tí tó ó jẹra wá ọfẹ́ jẹra yóò tó jẹ́ pọ́ọ̀tù máa jẹ kò sí wàhálà máa jẹ wọ́n bọ̀ wá jẹ́ tìwọ náà lọ́rùn kò sí wàhálà làbọ̀ wá wọ́n ní ọmọ jòdìdì ẹja ọkọ̀ oúnjẹ ẹlẹ̀ àìsí ọmọ jẹ́ àfẹ́ mi mọ́ ẹ̀dà àgbà òjìjì ẹ̀dà àwọn àbúrò rẹ̀ gbà náà ẹjẹ́ ah, bá wọn pín ó tún yọ jẹ́ mẹ́rin ọjà dìdì bí náà ó tún mẹ́rin yọ́wà máa dán máa ẹ̀dẹ́ gbọ́ba lé nke káàkiri tó fọ́ọ̀tì lọ wọ́n ní òtò ìbò tí àti àtò bá rí fọ́tò mi náà wọ́n mà pọ́ yàtọ̀ síra wọn bá wá jí ya kúnnù ojú ọwà rọrùn jù fún láti ṣe ọmọ nílé ìdáṣe àti gbé ẹ̀ṣọ́ wà jòwó ẹ máa lọ́ra mẹ́wọ̀n ẹ máa lọ́ra mẹ́wọ̀n yóò wà ní pé kó fi kọ̀ pàṣẹ kẹta ẹsẹ̀ kó tó lè rẹ́sẹ̀ gbé ẹsẹ̀ ò dún o ẹsẹ̀ ò sí gbé mọ́ sọ́ba wa fẹ́ jókòó yà wọ́n sọ <laughs> ah láyé la ayé la la ìyọ́nà àwọn àdìgbẹ́ ẹ̀fà àbálẹ̀ ẹ má jẹ́ ṣubú ẹ̀fà wọn lọ́wọ́ tó tó wá di nítorí ọwà tó di yá kàárì lójú ọwọ́ tó wá padà kú dànù tó bá kú dànù nígbò ojú tó lọ tó gbogbo egun tó fi ń dá bọ́ọ̀lù tí wọ́n bá tó bẹ́ẹ̀ ọba tọ́lọ̀ bá bùn ọlẹ́mìí ọba lọ 60 ṣe ọwájá bọ́ọ̀lù má bọ̀ wájá wọ́n bá ti wọ́ 70 kí nìkan wájá bọ́ọ̀lù wọ́n bá wọ̀ 80 kí nìkan wájá bọ́ọ̀lù ṣe ìsáré kí bó ṣe ń sá ká gbogbo láríká rẹ̀ mọ́ dínkù tí kò bá dájọ́ mọ́ nìkan bẹ́ẹ̀. ìtumọ̀ tọ́lọ̀ ọba ń sọ fún wa ní pé ń kájọ́ ń ṣe ni ah, ọjọ́ mọ̀ ti lọ nítorí pé ká tó àyà yẹn tán ni ẹjọ́ àdó báyìí torí in the next three to four minutes ẹnu máa tó ṣe àbíbọ̀ ní káàkiri sí ẹjá tó tán lọ́la ọlọ́run jẹ́ mi wá sí jọlá هذا وصلى الله على محمد وعلى اله وصحبه